lọ pa mọ́ mi. ṣé mi ò ti ni kí ló ṣe wọ́n. tó bá rí i pé òótọ́ ni òun ló pa pé criminal ó máa affect gbogbo ẹ̀. jésù kò ní lànà ẹ̀ ni mo wà solution kan péré lè wà. ẹ jù ọgbẹ́ ṣe máa ràn mí lọ́wọ́ ni o ẹ ṣáà ẹ ṣàánú wa ẹ jọ. wọ́n ní pé tẹ́ ẹ bá wá bí pé ẹ lè wọ sórí o torí sí ni wọ́n tẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bí gbà wàrà lọ́mọ yóò mẹ yóò mẹ wọ́ọ̀dọ̀. kí ló ń pa ikú barista mi ò mọ kókó ń pàbó tó ń ṣẹlẹ̀ yìí. ẹyẹ ilé lóyìn bẹ́ẹ̀ tán tí ẹ di ẹ bá tàn wàá gbé wàá jẹ́wọ́. wọ́n mo tẹ trust ẹ̀ ṣàbọ̀mọ̀ pé lè parọ́ fún mi. kí ló wà fún báyìí fáwọn ìṣòro rẹ̀ ń wò lọ kí ló tún ṣòro náà báyìí. yà yà kí ló tún báyìí. yes no yes yà mẹ́wàá. jọ̀ọ́ sọ fún kí ló iṣẹ́ orin mu yàn báwo ni music ṣe jọ iṣẹ́ ọ́fíìsì.